ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ẹ ẹ ẹ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ẹ ti ń wo Koiki Media ní dédé àkókò yìí a ní gẹ́gẹ́ bí a ti máa ń pàṣẹ gẹ́gẹ́ bí a ti ń sọ fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pé ẹ máa rí wa Eh, last man standing stand là wá eh, òmìnira làwa gbé dání eh, àwa de ní no retreat no surrender bẹ́ẹ̀ ni dígbàkigbà lákòókò lákòókò tán bá pè wá pé ká wá jẹ iṣẹ́ Yorùbá a ṣetán láti jẹ a dẹ̀ ṣetán láti máa fún yín ní information tí ẹ bá nílò ní ìgbà tó yé ìgbà tí ẹ bá nílò ẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media pé ẹ káàbọ̀ sí orí ètò ti ọ̀sán ẹ̀ ẹ káàbọ̀ ẹ̀yin tí ẹ wà lẹ́nu iṣẹ́ àkìyìn pé ẹ kú iṣẹ́ ẹ kú kó ẹ kú ìfọmọ ṣe o ẹ ní ṣiṣẹ́ ṣe o gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ká tó wọnú agbami ètò bí a ti máa ń ṣe hmm, ẹja ṣe bí a ti máa ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ tẹ́tí tẹ́tí bí a ti máa ń ṣe àgbọ̀rọ̀ kan national anthem orin orílẹ̀-èdè ti wá má Bye. God. tí ẹ ti ń darapọ̀ mọ́ wa ẹ kò kò lè dá o ẹ ṣé o ẹ bá wa share ètò yìí kó lè kan gbogbo ibi tó bá yẹ kó kàn kó lè dé gbogbo ibi tó bá yẹ kó dé ẹ ẹ bá wa share ìrànlọ́wọ́ kan tí ẹ lè máa ṣe fún wa ni pé kẹ́ darapọ̀ mọ́ ètò wa kẹ́ bá wa wò kẹ́ bá wa gbọ́ ohun tí a fẹ́ sọ kẹ́ dẹ̀ bá wa share kẹ́ bá wa like ìrànlọ́wọ́ tí ẹ lè máa ṣe fún wa nìyẹn so ẹ jọ̀ọ́ ẹ bá wa share a ní information tí a tó fẹ́ fún àwọn ọba wa àti àwọn olóṣèlú tán jẹ́ ọmọ Yorùbá nítorí pé à ń ké pè wọ́n sìn à ń ké pè wọ́n à ń ké pè wọ́n wọn ò tí ì fẹ́ gbọ́ ohun tí wọn ò dẹ̀ fẹ́ gbọ́ yìí A wá jẹ́ ìyàlẹ́nu fún wọn wípé hmm, kán má jẹ́ kó pẹ́ jù tó pé tó bá lọ pẹ́ fún wa ẹ̀ tó bá lọ pẹ́ fún Yorùbá <laughs> eh, ogun ti dé o ogun ti dé ogun ti yí wa kiri ń ogun yẹn ń a dẹ̀ ti rí àrídájú wípé ó ti bẹ̀rẹ̀. ẹ ṣé gan àwọn ojúlówó ọmọ Odùduwà nìyàn yẹn ẹ ṣe gan ni a ní information lọ́sàn-án tí a fẹ́ pass across kẹ bá wa pín kó bá wa dé ọ̀dọ̀ ọ̀wọ́n bá wa nítorí pé à ń ké pè wọ́n ìwọ ọba tí o bá mọ̀ pé ojúlówó ni ẹ̀ ń sìn pé olóṣèlú tó bá wà ní àdúgbò ẹ ẹ pé àwọn ọ̀dọ́ tó bá wà ní àdúgbò yín ẹ fún wọn ní training ọmọ haúsá fúlàní wọ́n ti train àwọn ọmọ tí wọ́n sìn o wọ́n ti train they are well trained ẹ̀ tẹ́ bá tẹ́ rántí ohun tí a ṣàlàyé fún yín lánàá àwọn evidence àwọn evidence ti a a proof fún yín lánàá tí mo ní star hausa yẹn fún mi ní information yẹn tó dẹ̀ jẹ́ information tó jẹ́ níhùn tó jẹ́ níhùn ó ní kan tó tó tó padà tó ṣe tó send sí mi ṣùgbọ́n kò tí ì translate ẹ̀ fún mi ní ní English kò tí ì tó bá ti sọ fún mi nǹkan tí yẹn mí because Hausa ni wọ́n ń sọ bẹ́ẹ̀ so èmi ò dẹ̀ gbọ́ Hausa èmi ò mọ nǹkan tí wọ́n ń sọ bẹ́ẹ̀ mo ṣáà ń pé information kan lára àwọn information àwọn ará ibi báyìí náà ni ibi tá à ń lọ à ń bọ̀ wá láti pé ká play ẹ̀ fún yín ohun tí ohun tí wọ́n ní wọ́n rí ẹ má bínú à ń wá à ń wá information yẹn ni o kìdẹ̀ ìdẹ̀ tí wọ́n á ń ṣe information náà nítorí pé nǹkan tí gbogbo wa ti mọ̀ ni pé ó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ ni ṣùgbọ́n nítorí pé wọ́n ní kí torí kí kinní kan lè gbọ́ kinní kan mo wò ẹ pa. ń bọ̀ wá mo ti rí nǹkan tí a fẹ́ play. so that àkókò yìí a ti nílò láti lọ fún training training ọ̀pàpàǹdodo lóòótọ́ ó tiẹ̀ ti pẹ́ by this time ó ti pẹ́ ṣùgbọ́n kò dẹ̀ tí wàá pẹ́ jù nítorí pé ogun ìta gẹ́gẹ́ bí a ti ń sọ kò ń ṣe ìṣòro wa bí ó ṣe jẹ́ pé ogun tó wà nù lé wa ní ìṣòro ẹ jẹ́ ká gbọ́ information. níwájú ọba tá a gbọ́dọ̀ péjẹ́ rẹ tẹ́ pé má péjẹ́ rọ kì yóò di lẹ́lẹ̀ rí ẹ jọ wa nílò láti gbàdúrà fún nàìjíríà gidi gan ìntàmúmi yóò dá o ẹ̀rù bà mí. ṣe rí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí ibi tí prọfẹ̀tì yìí tó ti sọ̀rọ̀ yìí nǹkan tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ ńbẹ̀ nígbà tí ó máa sọ ó ní òun ríran ó ní ẹ jẹ́ ká gbàdúrà fún prọfẹ̀tì mẹ́sẹ̀gì míì mo wá kọ́ pàṣẹ lọ dé ọ̀dọ̀ wọn pásítọ̀ ọ̀dọ̀ wọn pásítọ̀ ẹ pàṣẹ lọ bá wọn gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ máa ń fi pamọ́ sábẹ́ aṣọ tẹ́ ẹ máa tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ẹ gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ nísìnyí kò sí pé ẹ jẹ́ ká fọ̀rọ̀ sábẹ́ àwọn sọmọ o iná ó ti jó dórí kókó ǹsìn ẹ sọ ẹ lọ ràgbọn fún àwọn ọmọ ìjọ yín ẹ tírèènì wọn because ogun ti dẹ́ǹsì ẹ lọ ra ìbọn fún àwọn ọmọ ìjọ yín ẹ sọ fún ẹyé ẹyé máa kàn ẹyé ma confuse ọmọ ìjọ àwọn ọmọ ìjọ yín wípé ẹ Eh máa gbàdúrà ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ẹ̀yin ọmọ ìjọ náà tẹ́ bá ṣe ń dí sísì ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà bóyá báíbù á gbà ẹ nígbà tán bá dé bóyá kúránì lá gbà ẹ nígbà tán àjọ ṣojú gbogbo wa ṣe rí lé àkókò yìí ìlú sí ìlú àdúgbò sádúgbò state sí state ẹja lọ máa ẹja lọ máa ẹja bẹ̀rẹ̀ training this time around ogun eléyìí tó ń bọ̀ yìí <laughs> bible ò lè gbà ẹ́ o bible ò lè gbà ẹ́ o israel tí gbogbo yín ń sá lọ israel gangan tí a ti bí jésù tí ẹ sọ pé wọ́n bí jésù sí israel ńgbà tí wọ́n gbọ́ pé ogun ń bọ̀ wọ́n ra nǹkan ogun ni wọ́n ra nǹkan ìjà wọ́n ra ọkọ̀ wọ́n ra àdá wọ́n ra bọ́ǹbù wọ́n ra gbogbo ẹ̀ kí ló wá ṣe àwa tá a yan amukùn mẹ́kọ̀ọ́ tá a máa sọ pé ẹ̀já gbàdúrà ẹ̀já gbàdúrà Baba adébóyè baba ikúmúyì oyèdépò and so on and so, so forth gbogbo yín ẹyẹ ẹyẹ ẹyẹ gbé ọmọ yorùbá ládìkàp ẹ sọ fún àwọn ọmọ ìjọ yín ẹ sọ fún wọn nǹkan tó bá lè fi defend ara ẹ lọ́ra ìwọ tó bá níwọ̀ ẹ lọ́ra ẹ̀yin ọba ẹgbẹ́ àwọn ọmọ ìlú yín ẹ pé olóṣèlú ìlú yín ẹ lọ ra nǹkan tí a máa fi jà ogun ti dé. ẹ̀ẹ̀mejì ni mo rí kílẹ̀ tó mọ̀ o. báwa náà ṣe ń rí náà nìyẹn o because ìránṣẹ́ ọlọ́run náà ni gbogbo wa. tàbí hàn mí mo rí pé. nǹkan ẹyọkan nǹkan ẹyọkan tó kàn fi yàtọ̀ ni pé àwọn ilé wọn ń dá ìjọ kalẹ̀ wọ́n ń dá ìjọ kalẹ̀ gbogbo ẹnu ni mo fi lè sọ ìránṣẹ́ ọlọ́run lè mí bí ọlọ́run ṣe rán jésù wá bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe rán mi so kẹ́ wá máa sọ pé ká lọ máa gbàdúrà ká lọ máa gbàdúrà ká lọ máa gbàdúrà work and pray ni o ẹ má sọ fún wa mọ́ pé ká lọ máa gbàdúrà ẹ jẹ́ ká lọ ra nǹkan tá a máa fi jà ni ẹ jẹ́ ká sá lọ bá àwọn ọba wa ogun ti dé àtẹ̀yìn ìjà wá. wọ́n kàn yọ lójijì ló bá di wípé ọlọ́mọ ò mọ mọ́mọ́ o wọ́n kàn yọ lójijì ǹjẹ́ ẹ mọ tó wà burú jù àwọn sójà tí wọ́n kó síta wípé kí wọ́n máa gáìdì àwọn ènìyàn tó bá di kọ̀rọ̀ sójà ló tún sọ yọ. mo ti sọ ní sometimes ago táyìrà yìí fi hàn mí tí ò tí ì rárá rárá ní late last month ah mo rí ilé nìyí then tí mo ṣe gbàdúrà lórí ẹ̀ tán mo tún padà rí èké ní ẹ̀ẹ̀mejì ni mo rí ilé nìyí o ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ the same thing the same thing ní the same spot again mo continue ẹ̀ àyà mi jẹ́ ẹ̀rù bà mí ẹ̀yin èèyàn ẹjọ́ ẹjẹ́ àgbàdúrà fún nàìjíríà wọ́n ti àríǹjẹ́ ó ti dé tẹ́yìn kú. ibi táwọn pásọ wa ti ń ṣe àṣẹ. wọ́n máa lé yorùbá kúrò nílẹ̀ yorùbá níwájú ọlọ́run àti èèyàn ìgbénifẹ́ni tó sọ nígbà táwọn èèyàn hàn tí mo rí ni mò ń sọ ṣùgbọ́n ayérayé ò ní jórí bẹ́ẹ̀. ṣègbọ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n á lé ọmọ yorùbá kúrò nílẹ̀ yorùbá ẹ̀yin ọba wọ́n ní ẹ máa sáré kàbàkàbàkàbà wọ́n ní ẹsẹ̀ yín ò ní tólẹ̀ wọ́n ní ẹ̀ ẹ máa gbọ́ lọ. ó burú gan mo ṣe táwọn fẹ́ kógun yẹn jẹ náà yorùbá. Hmm. bàbá yẹn ṣe sọ̀rọ̀ lẹ́yìn mi. mo dìde ìwà tógúntógún láìrò tẹ́lẹ̀ wà àyàn nípa kópa àyàn mọ́lé tí wọ́n ṣe tán tó jẹ́ pé ń bá háìdì sórí sílì wọn á dáná sun tilétilé ni mo wá gbọ́ igbe tó ní agbára táwọn èèyàn ké tí wọ́n ń sá lọ ọgọ́rọ̀ ènìyàn lẹ́nu àwọn kan tó wá ń tún àwọn ènìyàn ìpè máa sábọ̀ síbi mo ráwọn haúsá kan tó ń lọ múra bí yorùbá ìpè ibi báyìí ni ibi báyìí ni ibi báyìí ni àwọn haúsá ti dúró sí. ẹ má bínú pé mo pọ̀ sẹ́rìn yẹn ṣe rí ibi tí màá ti sọ̀rọ̀ yìí òótọ́ wà ń bẹ̀ o kí n tó lè wá máa play video èmi but ṣe mọ nǹkan tí máa ń sọ ó ní òun rí ọ̀hún haúsá kan lójú ìran yẹn lójú àlá yẹn wípé wọ́n lọ dírẹ́sì bíi yorùbá mo wá fẹ́ mú pọ́ǹtì yẹn síta kò sí rọ́ńbẹ́ o àwọn haúsá fúlàní ń sìn àwọn kan ti múra bíi yorùbá lára wọn mo tiẹ̀ mọ àwọn kan lára wọn tó yí pé tẹ bá rí wọn wọn yọ youngest tẹ bá rí wọn máa dírẹ́sì ẹ máa fi pé student ni wọn wọ́n á wọ trọ́sà tẹ́ máa wo iphone fifteen iphone fourteen lẹ́ máa máa wò lọ́wọ́ gbogbo wọn tí eléyìí kì í ṣe pé wọ́n sọ fún mi ládùúgbò mi ni. tẹ́ máa tẹ́ ẹ̀ máa wò wọ́n tẹ́ tẹ́ bá mú ẹ̀ even àwọn bọ́ìsì kan ń gbé wọn lọlé as bíi ẹ̀ jẹ́ gbé ẹ̀sùn mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí orí ètò làwà ètò yóò ṣe ètò tá a ti ń ṣe ètò rádaràda tí wọ́n á máa sọ tí wọ́n á gbé wọn lọlé tó gbé wọn á lọ gbé wọn sùn mọ́jú ṣẹ̀mú pé ara ìkan nìyẹn àwọn kọ́dẹ̀ tí wá wà mo pàdé àwọn haúsá fúlàní mo pàdé àwọn kan lí láti bí last year ni mo ti ń pàdé wọn ní sport yẹn àní wọ́n ń sọ èdè inú ìlú yìí kí tí wọ́n á ṣe yorùbá nìkan ló ń sọ wọ́n ti gbọ́ èdè wọ́n ń sọ èdè lẹ́nu wọ́n ń jẹ èdè yẹn lẹ́nu bíi nǹkan míì ni ṣẹlẹ̀ wá rí pé ó jọmọ́ nǹkan tí màá sọ ó lóun rí ọ̀hún haúsá tí wọ́n lọ múra bí yorùbá wọ́n wá ń tàn wọn yorùbá pé wọ́n wá ń tàn wọn yorùbá pé kán máa bọ̀ kán máa sábọ̀n bí kán máa sábọ̀n bí ẹ̀já máa gbọ́ lọ. ibẹ̀ kò ń dú àwọn yorùbá ṣeréṣeré. tẹgbọ́ wọn ti wá bẹ̀rẹ̀ sí àwọn tó dírẹ́sì sí yorùbá sọ dín báyìí o. Oh, gbàdúrà kó má dé o wọ́n tún fi hàn mí lẹ́ẹ̀kejì géènì nígbà tó di tòfọ́ ah, àyà mi já tòfọ́ àbí ẹ̀rá ń fọ́. Hello? ẹjọ́ a máa sọ̀rọ̀ létà máa pè é padà ẹjọ́ mo bí ẹ̀yin pastors ńláńlá wòlíì ńláńlá ẹjọ́ kí là ń dúró ṣe ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ńláńlá ẹjọ́ kí là ń dúró ṣe hmm. nàìjíríà má tòrò la máa ń rí èèyàn gbàdúrà ìbùkún fún tí kọlùkọ bàbá dé kò máa sáàyè fún àdúrà ìbùkún ẹjọ ẹjẹ asọtòbí wa ẹjẹ abẹrẹ àwọn ìsọjí ká máa sọ fún àwọn ènìyàn pé ká gbàdúrà fún nàìjíríà wàhálà yìí ò ní da mo fi títọ́ kìtò mo fi mo ṣẹlẹ̀ yìí tó bá lọ wáyé bàbá àtọmọ ò lè ríra wọn mọ́ kì í ṣèpè mi ìrírí náà bàìbàì ń tábà fi hàn mí máa ń sọ o mi ì sọ pé kí n lè bá fi pọ́pọ́là o tó bá ní káyé mọ̀ ẹ́ táyérayé ò bá mọ̀ ẹ́ o ti fẹ́ẹ̀lì ní ayé o tó fẹ́ẹ̀lì ní ayérayé mi ì táyé o láyé jésù mi ò ní jẹ́ mo fi sọ pé ìgbénifẹ́ni tó ń sọ nígbà tó lọ́rùn ò hàn án ẹ wò ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ sílé lórí ni o ó ti dé tán ó dé tán ó dé tán ogun àtẹ̀yìnjà ẹ wò haúsá máa ní ọ̀pá hàn burúkú burúkú tá a bá gbàdúrà lé kíní lórí ní èérí báyìí àfihàn mi ní ẹ̀ẹ̀mejìlá bí ọmọ eléyìí ó wá jẹ́ mẹ́ta báyìí tí mo ti rí lọ́dún yìí nínú láàrin oṣù kan ẹ̀ẹ́nà ti fi hàn mí rí tẹ́lẹ̀ náà tí mo tún ti sọ rí o ogun ń bọ̀ ogun ń bọ̀ ẹ̀jẹ̀ àgbàdúrà kó má dé mo gba aládùúrà ní orúkọ jésù ogun àtẹ̀yìnjà ò ní jà wá o. ẹ wo hausa ti múra sílẹ̀ ọlọ́run bá ń gbọ́ hausa ló sójà mo ráwọn sójà wọn gba ti hausa mo ráwọn èèyàn ẹkún òun ìpayín kékeré àwọn èèyàn wá ń dàgọ̀rọ̀ lọ ibi tí wọ́n ń gbà lọ ibẹ̀ yẹn hausa ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti mọ̀nà tẹ́ gbé gbàdúrà nìkan ló lè ṣe o. àdúrà ò lè ṣe. ogun mm. àtẹ̀yìnjà ò jà wá o. Oh. tẹ bá rí èèyàn tẹ lè ṣí ẹ̀ fún ẹ̀ ṣí ẹ̀ fún yàn èmi yẹn sọ ṣíàṣíà o ṣùgbọ́n eléyìí ó dojú ẹ o níwájú adẹ́dá àti àṣẹ̀dá tó bá jẹ́ kó mo fẹ́ kún ṣíà kí n fi popular ni kọlọ́run dá mi lẹ́bi ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ kó mo fẹ́ kún ṣíà káyé lè bá gbọ́ ká lè bá gbárùkù tì kí ní kó má bàa ṣẹlẹ̀ ni ní orúkọ Jésù ayérayé á dá mi láre gbàládùn ojúmọ́ tó mọ ẹ lé ní ìjáde àti wọlé. so kò jù bẹ́ẹ̀ yẹn lọ ṣe àtútù gbọ́ mi bẹ́ẹ̀ ẹja lọ múra ogun kalẹ̀ àsìkò yìí kì í ṣe àsìkò tí à ń ṣe ayẹyẹ kì í ṣe àsìkò tí à ń ṣe patí kì í ṣe àsìkò tí à ń ṣe afẹ́fẹ́ yẹyẹ kò ń ṣe àsìkò tí à ń ṣe patí hmm. Koiki Media máa ń ké sí <laughs> Ìgbòho ṣáà máa ń ké. <laughs> Professor Banja Akíntóyè òun wí títẹ o òun wí títẹ o ẹ̀yin ọba ẹ pé àwa ọ̀dọ́ ogun ìta nǹkan kékeré ni tí ẹ bá cooperate pẹ̀lú wa. a nílò nǹkan ìjà kì í ṣe àdúrà la nílò tẹ́ bá ti fún wa ní nǹkan ìjà ẹ̀ àwa pé ọlọ́run síwájú wa because work and pray ní bíbélì tí gbogbo yín ń kà ni ó sọ fún yín èmi ò tí ì rí ibi tí bíbélì ti sọ wípé àdúrà ni kó máa gbà má wàá ṣẹ́ṣe ni ò tí ì rí rí ẹja pèsè nǹkan tí a máa fi jà àwọn ará ibi báyìí wọ́n ti ní nǹkan tí wọ́n á fi jà gbogbo ẹ̀yà tí ń bẹ nínú orílẹ̀-èdè nàìjíríà yorùbá nìkan ló kù kí ni ìṣòro wa yorùbá nìkan ló kù tá a ti ní nǹkan tá a máa fi defend ara wa tó bá dẹ̀ jẹ́ pé lórí lórí ilẹ̀ wa lórí tó bá jẹ́ pé lórí òótọ́ làdó lé lórí àwa ò ní dákẹ́ ohun tí ẹ bá fẹ́ fi wá ṣe ẹ wá fi wá ṣe àwa ò ní dákẹ́ a ní dákẹ́ bẹ́ẹ̀ ni ẹ ra nǹkan ìjà fún wa nǹkan ìjà tí ẹ fẹ́ rà fún mi mi ní pé mo fẹ́ fi jalè bẹ́ẹ̀ ni mi ní mo fẹ́ fi jíyàn gbé ẹ ra nǹkan ìjà fún wa ẹ̀yin ọba ẹ̀yin olóṣèlú wa àsìkò ti tó àsìkò ti tó báyìí àsìkò ti tó tó pé iná ti jó dórí kókó yorùbá yíbo múra kalẹ̀ ìjọ ti múra kalẹ̀ ìbẹ́ ṣáàrí bí kí lórúkọ ẹ̀ bọ̀bọ̀ rìbá Bayelsa yìí àsàrí ìdòkúbọ̀ ìbẹ́ rí bóyá máa ń gbé kọ́ra kiri tóun àtọ̀wọn ọmọ ẹ̀ òun àtọ̀wọn bọ́ìsì ẹ̀ tí Yorùbá bá dẹ̀ ṣerú ẹ̀ ẹ ní kí DSS lọ ráǹdì lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin fúnra ara yín ẹ tẹ̀ wá bá wa kó síta ń sìn àwa fúnra ara wa kọ́ la máa kó síta ẹ bá wa kó síta ẹ pè wá ẹ fún wa ní tírénì tá nídìí kẹ wá wò bóyá àní jẹ yín bóyá àdè ní ṣiṣẹ́ yín bẹ́ẹ̀ ṣe rán wa òkè kí n sọ́bi lè bóyá àní jẹ́ṣẹ́ wa bó ṣe yẹ ká jẹ́ torí iṣẹ́ gbogbo wa ni ilẹ̀yìn hmm, ọmọ àtọ̀húnrìn wa ò mà gbọ́dọ̀ gba ilẹ̀yìn ọmọ àtọ̀húnrìn wa ò gbọ́dọ̀ gba ilẹ̀yìn o ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ wípé lẹ́tà tí ṣífù lọ dọ́pù ní United Nations eh, sorry United Kingdom wípé kò sí nǹkan kan tó dà ó dá mẹ́wàá ebi ẹ ti rí àwọn àbókí yẹn báyìí tí gbogbo wọn ti ń pariwo kiri Why no? rọ ààrẹ ẹsẹ Sunday Igboho Why no? rọ ààrẹ Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ṣáà ti wo fídíò yẹn mi nǹkan tẹ̀ ní fídíò yẹn dání ni mo kàn bá pàdé online ni ìbẹ́ ẹ ti rí gbogbo ẹ̀rù ti ń bà wọ́n òun lẹ ṣe rí wọn lọ́n ṣe tó lọ gbé tẹ́ọ́rìsì kan wá sìn lọ́ fi tún lọ pè wọ́n wá láti inú igbó tán ni wọ́n tún ń jẹ́ lákúráwá eléyìí tí a sọ lánàá tá a sọ̀rọ̀ ń pa lánàá wàhálà ti wọlé dé self defence ló kù self defence ni ohun tí ó kùn sí ẹ pè wá ẹ pè wá a nílò a nílò ohun tí a máa fi jà a fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọmọ́ǹsìn tẹ́lẹ̀ la lè sọ fún yín direct a ti nílò ohun tí a máa fi jà ń sìn nítorí pé èmi ò ní lajú mi ńlẹ̀ kí ọmọ àtọ̀hún rìn wá wá gba ilẹ̀ bàbá tèmi ó ṣèwọ̀ ó ṣèwọ̀ mi ò ní jẹ́ ṣe irú ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú nínú nàìjíríà ẹ̀yin tẹ́ jẹ́ kí ló orúkọ ẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ọba tẹ́ ti bìlí pé ẹ náwó tẹ́ bìlí pé ẹ máa sá lọ ẹ lè sá lọ anywhere àwọn ilé wọn rẹ́dì tí yín wọn rẹ́dì tí yín nítorí pé gbogbo ohun tí ẹ bìlí pé ẹ máa fi sá lọ yẹn nẹ́tíwọ́ọ̀kì yìí ni wọ́n á kọ́kọ́ já balẹ̀ tán bá ti wá já tán màá wá wo bí flight yẹn á ṣe fò ṣèbí àrídájú kan ti fara hàn lé lọ́kọjá ṣèbí ẹ̀rí bọ́n bọ́ǹbù max yẹn dànù àdẹ̀tí ìrìn kankan àti ìrìn kankan ogun ti dé ọ̀rẹ́dì ogun ti dé kì í ṣe pé ogun ń bọ̀ ogun ti dé ẹ̀yin olóṣèlú ẹ ra nǹkan tí a nílò fún wa ẹ ra nǹkan ìjà fún wa àfi àsọpamọ́ mọ́ sí ẹ ra nǹkan ìjà fún wa bẹ́ẹ̀ ni gbogbo wẹ́pọ̀n sójà kan ti kó lọ Kaduna yẹn ẹ dá padà wá sílẹ̀ Yorùbá ẹ dá padà wá a nílò ẹ̀ this time around ohun tí a máa fi jà àti nílò ẹ̀ ẹ kó nǹkan ìjà fún wa ẹ̀yin ọba ẹ pè àwọn olóṣèlú tó wà ládùúgbò yín òye tí wọ́n bá òye tó léwu kan ti kan ní dání kan da kọ́ lọ́ máa fi rà á wọlé ẹ lọ́ máa rà á wọlé this time around o nítorí pé á yà yín lẹ́nu táwọn ilé bá máa bẹ̀rẹ̀ ọ̀sán kan òru kan àwọn ilé á bẹ̀rẹ̀ operation wọn ẹ̀rù á bá everybody ẹ̀rù á ba everybody ẹ̀ ń sáré kàbàkàbà. ẹ má bínú sa ọ̀gá mi tẹ ní kò sí ọ́díò lẹ́ẹ̀kan yẹn ẹ má bínú mo ṣe rí mẹ́sẹ̀gì yín ni pé ẹ̀gbọ́n kan tí mò ń sọ fóònù mo fi ń play nígbà yẹn so ara ìṣòro location fáwọn àná ìtàǹsọ náà nìyẹn ara ara bluetooth tó tún sìn àríná ṣàjẹ́ ẹ̀ àárọ̀ àná ni information ṣe dé ọ̀dọ̀ mi pé àwọn olè wọ́n ti lọ jí nǹkan jọ lọ́nú transformer tá a dẹ̀ tí mọ ìgbà tá a tó máa ní nọ́ọ̀sì ara nǹkan tá à ń sọ náà nìyẹn location four one nine kò wọ́ọ̀kì mọ́ ìlú yóò wọ́ọ̀kì ẹja sọ̀kalẹ̀ ẹja fọ́ gbogbo ẹ̀ ẹ wo ibi tó ti dé nsìn a lè gbà lọ́fẹ̀ẹ́ mọ́ ìgbà tí a lè rí gbà lọ́fẹ̀ẹ́ ti lọ gbogbo ẹnu mo fi ń sọ a máa jà bẹ́ẹ̀ ni a máa jà ìwọ tó fẹ́ kú yẹn má wọ́rì ikú tó fẹ́ pa ẹ́ ó ń bọ̀ ó ń wọlé bọ̀ wá báyẹn tó bá dẹ̀ dojú ọ̀nà ìgbà tó ń travel náà ni ó ń wọlé bọ̀ wá báyẹn kò dìgbà tán bá tó sọ gan ó yẹ kí ìwọ gan ti mọ̀ pé ohun tó ń bọ̀ èmi tí mò ń sọ pé mi ìfẹ́ kú yìí mi ìfẹ́ kú mi ìfẹ́ kú ah! àwọn tó wá fi tó wá fẹ́ fi by fire by force wá fi kú yẹn lọ yẹn kọ́. can you imagine kí terrorist máa gbé fọ́ọ̀mù síta pé wọ́n fẹ́ máa san wọ́n one million ah wàhálà ti wà mo ní information iléeṣẹ́ tí ọmọ haúsá ilé fún mi sẹ́ẹ̀ ó jẹ́ ní òní mo rí lórí platform.